asalaamu alaykum wa rahmatulahi wa barakatu akínyìn olùgbàwọn lé káàbọ̀ sórí ọ̀tún ètò Al-Ilmu Nurun ètò tí ó ń détí ti gbọ́ wa láti iléeṣẹ́ tí ẹ ti ń gbọ́ wa yìí tí ń bá a ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà láti ìbẹ̀rẹ̀ oṣù tí a ti wà nínú ẹ̀yìn ọ̀nà ni Abu Ahmad Imam Sulaiman Hamza bákan náà èmi tí mò ń tọ́kùn ètò ní Abu Sumayya Muqtada Alim ètò yìí pure islamic center tí ó kalẹ̀ sí àmùdá ní Ìbàdàn wọn bí ni wọ́n ṣe onígbọ̀wọ́ ẹ̀ ọlọ́kan òjọ̀kan àwọn ọ̀rọ̀ tí ó ṣe wá ní àǹfààní olóyebíye ni wọ́n ti bá ṣàlàyé bọ̀ látìgbà tí ààwẹ̀ ti bẹ̀rẹ̀ lónìí a tún tẹ̀síwájú pẹ̀lú irúfẹ́ àǹfààní tí ó tún ṣe wá ní ọ̀pọ̀lọpọ̀ ojú kòkòrò bíi pé kí lọ́lọ́run bá fẹ́ fún wa àbí ọlọ́run kò ṣe nírọ̀rùn fún mi láti sọ àwọn tá a náà àti lè lò ó ọlọ́run kò ṣe nírọ̀rùn fún wa náà bisimilah. bisimilah alhamdulilah wasalaatu wasalaam ala rasulillah wa ala ahlihi. وصحبته وعلى كل من سلك مسلكه إلى يوم البعث والنشور السلام عليكم ورحمة الله وبركاته أدوك فون الله أتركات جفون نبو محمد صلى الله عليه وسلم أتي أمر عليه أتي أمر صحابة pẹ̀lú yọ̀ǹda ọlọ́run pẹ̀lú nítẹ̀síwájú tí à ń bá lọ nípa àwọn ìdájọ́ ètò níbaṣe pẹ̀lú ntó àti tó jẹ́ èèwọ̀ láti jẹ nínú ẹ̀sìn Islam a máa tẹ̀síwájú lẹ́nìí pẹ̀lú ẹ̀kọ́ jíjẹ àti mímu nínú ẹ̀sìn Islam torí pé kò sí nǹkan kan tí ó jẹ́ nǹkan tí à ń ṣe nínú sẹ̀mí ayé wa tí Ọlọ́run subhanahu wa ta'ala àti ànábì rẹ̀ tí wọn ò dá sí lọ́nà tí ó gbà jẹ́ àǹfààní fún wa eléyìí ló fi jẹ́ pé èyí tá a máa mẹ́nu bà lẹ́nìí nínú àwọn ẹ̀kọ́ ẹ̀ tí ó yẹ kí amúdání tá a bá fẹ́ jẹ tàbí tá a bá fẹ́ mu èyí tó jẹ́ ọ̀gá nínú àwọn ẹ̀kọ́ yìí nínú àwọn ẹ̀kọ́ wọ̀nyí òun náà ni ká gbìyànjú kó jẹ́ pé ń tá máa jẹ àti ń tá máa mu kó jẹ́ nínú halal Allah subhanahu wa ta'ala sọ pé ya ayyuhal ladhina amanu kulu min tayyibati ma razaqnakum ọlọ́ni ẹ̀yin olùgbàdo òdodo ẹ máa jẹ àwọn tó mọ́ nínú àwọn nǹkan tí a pèsè fún yín eléyìí ni ọ̀gá ẹ̀kọ́ jíjẹ àti mímu kó jẹ́ pé ń tá fẹ́ jẹ ó jẹ́ nǹkan halal ó jẹ́ nǹkan ẹ̀tọ́ láti ṣàlàyé fún wa kí làwọn nǹkan tá a gbọ́dọ̀ jẹ pẹ̀lú nasu Qur'an pẹ̀lú ẹ̀rí látinú al-Qur'an gẹ́gẹ́ bí okun bẹ́tẹ̀ bí ara ẹlẹ́dẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. bákan náà ṣàlàyé pẹ̀lú sunna nípa muhammad sallallahu alayhi wa sallam eréṣì ìran àwọn ẹran míì náà tá a gbọdọ̀ jẹ ká gbìyànjú gbogbo àwọn nǹkan tó jẹ́ nǹkan ìwọ̀ ká jìnnà sí. níjọ wípé àti ṣàlàyé fúnra pé èèwọ̀ gan ni lẹ́gbẹ̀ẹ́ tó jẹ́ halal ó kéré jọjọ gẹ́gẹ́ mùsùlùmí náà nínú tá a gbọdọ̀ mú nínú mímu kó náà ni kó lọ mọ́sìkì gbogbo tó bá ti jẹ́ nǹkan tó lè pààyàn tó lè máa mú yàn ń ríra gẹ́gẹ́ bí ọtí pẹ̀lú oníranran orúkọ rẹ̀ bẹ́ẹ̀ náà ò ní ṣìgá abẹ́ẹ̀ ló kó sí nítorí nítorí ọba sọ pé wàlẹ̀ tó kò bí aydiyakum ila ta'aluka ọlọ́ni ẹ má fi ọwọ́ yín ẹ má fi kóra yín sínú parun gbogbo tó bá ti jẹ́ pé jíjẹ rẹ̀ ní ó bá lè kó ìparun báyà ìwọ ní ká jẹ́ nínú ẹ̀sìn Islam nítorí pé ọlọ́ba subhanahu wa ta'ala sọ fún inú al-Qur'anul karim pé wala taqtulu anfusakum inna Allaha kana bikum ọlọ́ba ni ẹ má fi ọwọ́ ara yín fa ìparun fún ara yín ẹ má fọwọ́ ara yín gbẹ̀mí ara yín torí pé ọlọ́run ọba ni ọba tí ó jẹ́ oníkẹ́ ọba tó fẹ́ kẹ́yìn ọba tó láàánú yín ni tọ́rọ̀ bá rí bẹ́ẹ̀ ẹ̀kọ́ àkọ́kọ́ òun náà ni pẹ́ntì yẹn fẹ́ jẹ ó jẹ́ nǹkan halal lábẹ́ kó jẹ́ halal òun náà ni kó jẹ́ pé nta fẹ́ jẹ ibi tá a ti rí owó tá a fi rà á tá a ti rí ìpèsè tá a fi gbóúnjẹ kalẹ̀ ó sọ̀rọ̀ yẹn náà kó náà jẹ́ halal Islam ó ṣe àwọn aṣẹ́ kan léèwọ̀ tí mùsùlùmí ò gbọdọ̀ ṣe bákan náà ó ṣe owó tá a bá pa níbi àwọn nǹkan kan ó ṣe wọ́n léèwọ̀ fàpèjúwe òkú ń bẹ́tẹ̀ ẹran tó kú fún rẹ̀ èèwọ̀ ni mùsùlùmí ò gbọdọ̀ ta ẹni tó bá tarú ẹran báyìí tó bá wá mú owó rẹ̀ tó bá fi jẹun oúnjẹ haram ló jẹ kódà kó jẹ́ pé oúnjẹ tó jẹ ó jẹ oúnjẹ halal eléyìí náà lára ẹ̀kọ́ ló wà pé ibi tá a ti rí dúkìá tá a ti fẹ́ gbọ́ tá a fẹ́ fi gbọ́ oúnjẹ ó jẹ́ lọ́nà ẹ̀tọ́ anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam nínú àdéhùn àbí ọ̀rẹ́ rọ̀ wọ́n ní orí arákùnrin kan rìnrìn àjò ash'atha agubar yamuddu yadayhi ila sama arákùnrin bẹ̀rẹ̀ sí tẹ́wọ́ sọ́lọ́hún bẹ̀rẹ̀ sí máa bẹ lọ́hún ya Rabbi ya Rabbi ìwọ ọlọ́run gbàdúrà mi gbàdúrà mi anábì ni wa mat'amuhu haram ọ̀nà tí sì ń gbà jẹ ní ọ̀nà haram ni tàbí ká sọ pé n ti ń jẹ síkùn rẹ̀ ní haram ni ọ̀nà méjèèjìlá lè tún sí wa mashrabuhu haram ọ̀nà tí ń gbà rí n tó mu ọ̀nà tọ́lọ̀ bò fọwọ́ sí mi bákan náà anábà muhammad sallallahu alayhi wa sallam ó ní wàgódìyà bil haram bákan náà ní rírì rẹ̀ títọ́ rẹ̀ ọ̀nà haram fa anna yustajabu lah olólùn ṣe gbàdúrà rẹ̀ níbẹ̀ ó tún máa sọ pé ẹ̀kọ́ àkọ́kọ́ tó ṣe pàtàkì ó náà ní pé ká gbìyànjú ìntajẹ táàmù ká máa wà lọ́nà halal pẹ̀lú iṣẹ́ halal tàbá rí iṣẹ́ halal ṣe tán kó tún wá dẹ́pẹ́ ní máa fi owó tá a bá rí ń bẹ̀ ní máa fi jẹ kó jẹ nǹkan tó lẹ́tọ̀ọ́ torí ẹ̀ ló jẹ́ ká ṣàlàyé ṣáájú kí làwọn nǹkan tá a gbọ́dọ̀ jẹ àtàwọn nǹkan tá a gbọ́dọ̀ jẹ. now nítẹ̀síwájú lórí eléyìí oúnjẹ tá a fẹ́ jẹ nínú ẹ̀kọ́ òun náà ní pé ká dárúkọ ọlọ́run bá subhanahu wa ta'ala ká tó jẹun. níta àgbàlérò pẹ̀lú dárúkọ ọlọ́run òun náà ní ká sì gbólóhùn bismillah anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó ní idha akala ahadukum falyadhkuri llaha ta'ala tẹ́nì kọ̀ọ̀kan yín bá fẹ́ jẹun anabi ní kó dárúkọ ọlọ́run dídárúkọ ọlọ́run ká tó jẹun ẹ ń jẹ́ kí àwọn ṣàyàtìn àwọn èṣù ẹ máa jẹ́ ká jìnnà sí kíkópa nínú oúnjẹ wa kí ló jẹ́ kárí lè àdìsù Jabir ibn Abdullahi radiyallahu anhu tó wà nínú àkọọ́lẹ̀ lọ́dọ̀ Imam Muslim olànàbẹ̀wà Muhammad sallallahu alayhi wa sallam ó ní idha dakhala ar-rajulu bayta fadhakara Allah inda dukhulihi wa inda ta'amihi qala ash-shaytan la mabita lakum wala 'asha anábìnrin tí a bá wọlé tó dákọ̀ ọlọ́run tó ṣe bísímìlá tó tún fẹ́ jẹun tó dákọ̀ ọlọ́run pẹ̀lú gbólóhùn bísímìlá anábìnrin àwọn èso wọn à ní láǹfààní láti jẹun pẹ̀lú ẹni bẹ́ẹ̀ bákan náà wọn à ní láǹfààní láti wọ̀sùn sọ́dọ̀ ẹni bẹ́ẹ̀ ó fẹ́ pé kéèyàn ṣe bísímìlà nínú odi ìsọ ẹni tí yẹn bá fẹ́ jẹun kò ní fún àwọn ṣàyàtìn kò ní fún wọn láǹfààní láti báyàn kópa nínú oúnjẹ téèyàn ń jẹ nínú ẹ̀kọ́ lílé wa téèyàn bá wá gbàgbé nǹkan tá a bá padà sínú àdìsí ìyàwó Aisha radiyallahu anha àti àsọlẹ̀ kan yẹn tó wà nù Sunani Abi Dawud àti at-Tirmidhi afọwàgbà Al-Albani rahimahullahu ta'ala wọ́n fọwọ́ sí àdìsí ìpàdé sí tó lálàáfíà ni Ànábì ní fa iná sí ya ẹni tó bá wá gbàgbé tí ó sì bisimilayi gẹ́gbà sí sọ yìí àyẹ̀tù kọ̀rọ̀ lọ́ àtà àyẹ̀tù kọ̀rọ̀ sùnmọ̀ lọ́ tó bá gbàgbé láti dá akọ lóhùn ọba fi àwálè yìí níbi àkọ́kọ́ oúnjẹ tó fẹ́ jẹ nígbà tí ó fi bẹ̀rẹ̀ falẹ̀ yakọ kúrò ẹni bẹ́ẹ̀ sọ pé bisimilá awala wa àkìrọ̀ àwọn bisimilá fi àwálè yìí wa àkìrọ̀ yóò sì gbéròn bisimilá yẹn náà ìwọ ọlọ́run ó ni mo fi bẹ̀rẹ̀ àti èyí tí mo ti jẹ àti èyí tí màá tún máa jẹ nípa rẹ̀ eléyìí nínú ẹ̀kọ́ olówà bákan náà nínú ẹ̀kọ́ jíjẹ ó ní pé tá a bá ń jẹun pẹ̀lú ẹlòmíì ní máa ń ṣiṣẹ́ nígbà míì téèyàn wà ní àwùjọ tí ń jẹun pẹ̀lú àwọn ọmọ ẹ̀ nínú ẹ̀kọ́ ló wà pé èyí tó bá súnmọ́ wa jù nínú oúnjẹ ẹ̀ là máa jẹ àní lọ máa jẹun níwájú tẹlòmíì eléyìí àárẹ̀ àkọọ́lẹ̀ rẹ̀ nínú àdéhìsì Umar ibn Abi Salama radiyallahu anhu ọmọ yìí nínú nǹkan nínú àwọn ọmọ ìyàwó anabi wa muhammed sallallahu alayhi wa sallam òun ni ọmọ tí ó ti bí kó tó di kó fẹ́ anabi wa muhammed tá à ń pè ní umi salama náà ìyàwó anabi wa muhammed ọmọ tó ti bí sílé ọkọ kan kánabi tó fẹ́ ìná ọmọ rí ọmọ yìí wá sọ pé kóńtù gulaman fi hijri rasulillahi sallallahu alayhi wa sallam ó ló ń jẹ́ ọmọdé lábẹ́ ìtọ́jú anabiwa muhammad lábẹ́ òrùlé anabiwa muhammad tani bí n fún un nítọ́jú wàkánà tí yẹ di tẹ̀tẹ̀ ìṣòfin sáfà oníṣùnà ọwọ́ ọ̀hún tó ń bá ń jẹun ọwọ́ òun kì í gbé ojú kan fakọ́lá lè rasulillah sallallahu alayhi wa sallam anabiwa muhammad wà ń sọ fún pé yá àgùlà ìrẹ́ ọmọ yìí sami Allah tó bá fẹ́ jẹun dárúkọ ọlọ́run wákùl biyaminik tó bá jẹ fọwọ́ tún rẹ jẹ wákùl mimma bákan náà máa jẹ nínú tó bá wà nítòsí rẹ̀ eléyìí nínú ẹ̀kọ́ ni ẹgbẹ́ a tún ti fi ẹ̀kọ́ mi kún bẹ́yìn anábì pọ̀ máa láṣẹ kó dárúkọ lọ́wọ́n ọba kí bá a ṣe sọ ṣáájú wakul bi yaminik fọwọ́ ọ̀tún rẹ̀ jẹun ọwọ́ ọ̀tún láàfin jẹun àkẹ́fọwọ́ àlàáfíà jẹun á padà sọ̀rọ̀ nípa yẹn náà ṣùgbọ́n màálù ṣáìdì níbi ọ̀nà ni wakul mimma yalik anábì ní jẹ nínú èyí tó bá súnmọ́ nínú oúnjẹ má jẹ níwájú tẹlómi eléyìí ni ẹ̀kọ́ ní pàtàkì jùlọ tá a bá ń bá àwọn ẹlòmíì tá a bá ń bá wọn jẹun eléyìí ẹ̀kọ́ tá nàbẹ Muhammad sallallahu alayhi wa sallam ètò kọ́ wa nínú ẹ̀kọ́ bákan náà bá a ṣe sọ ṣáájú òun náà ní ká jẹun pẹ̀lú ọwọ́ ọ̀tún wọn ṣẹlẹ nàbẹ Muhammad alayhi wa sallam onílà tá a kúlọ bí shimal wala tashrabu biha ẹ má fi ọwọ́ òsì ọwọ́ àlàáfíà ẹ má fi jẹun ẹ má fi mọmi kò sí nínú ọ̀làjú tó bẹ́ẹ̀ sí mu ká sọ pé à ń fi ọwọ́ àlàáfíà jẹun àbáfímú mi ẹlòmíín bẹ yóò máa jẹun lọ́wọ́ tó bá jẹun ó ti ń fọwọ́ ọ̀tún rẹ̀ jẹun yóò wá fi ọwọ́ àlàáfíà yóò fi sọ́pọ́ọ̀tì kọ́ọ̀pù yóò fi gbé omi mu eré eléyìí náà nínú tí ó dáa ni kò sí láì fi bá a ṣe ń jẹun lọ́wọ́ kódà kó jóúnjẹ elépo ọwọ́ ọ̀tún yẹn náà ni ká fi gbé omi ká fi mu torí pé tá a bá fọwọ́ ọ̀tún gbé omi tá a wá fọwọ́ left sọ́pọ́ọ̀tì ẹ̀ kọ̀tà sí ibi ìgbà tá à ń fi ọwọ́ àlàáfíà náà mu mi ká kò níbi ṣubahat ó sàn fún wa ká dọ̀tí kọ́ọ̀pù omi ju kí súnà anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam kó ráre lọ́dọ̀ wa lọ eléyìí nínú ẹ̀kọ́ òun ló wà bákan náà nínú ẹ̀kọ́ oúnjẹ òun náà ní ká jẹun lẹ́yìn tó jẹ́ pé ó wà lórí ìjókòó kò dáa tó ká máa jẹun lẹ́yìn tó rọ̀gbọ̀ kú tàbí lẹ́yìn tó fẹ̀yìn lélẹ̀ ó ń ṣẹlẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam anábì inni la akulu muttaki'a anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ó ní èmi mi kì í jẹun ní ìdùbúlẹ̀ mi kì í jẹun ní ẹni tó fẹ̀gbẹ́ lélẹ̀ so kájòkó jẹun nínú ẹ̀kọ́ oúnjẹ òun ló wà nínú sunna anabi muhammad sallallahu alayhi wa sallam bákan náà òun náà ní tá a bá jẹun tán ká dúpẹ́ fọlọ́wọ́n ọba ká yin ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala gẹ́gẹ́ bí anabi muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí sọ fún wa nínú àdìsí tó fẹsẹ̀ nílẹ̀ anabi ní inna allah ta'ala la yarda anil abd an yakula la akla anabi ní ọlọ́wọ́n máa dọ̀sẹ́rú fayahmadu aleha kó fi ọpẹ́ fọ́lọ́run aw yashraba shariba fayahmadu aleha tàbí kò tiẹ̀ mú mímu kan kó wá tún fọpẹ́ fọ́lọ́run lórí mímu tó mu yìí lọ́wọ́ jẹ́ pé náà àwọn àdúrà tá a máa ń ṣe tá a bá jẹ tán tá a mu ó nà ní alhamdulillahi alladhi at'amana wa saqana wa ja'alana minal àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ká fi ọpẹ́ fọ́lọ́run ọba subhanahu wa lórí pọ̀ fún wa lóúnjẹ nínú ẹ̀kọ́ jíjẹ mímu òun lọ́wọ́ bákan náà nínú ẹ̀kọ́ jíjẹ àti mímu òun náà ni ádámù àìbí tán án ká má yọ àléébù nínú oúnjẹ ká má wà fọ́ọ̀tì nínú oúnjẹ tá à ń jẹ. Abu Hurairah radiyallahu anhu ó ní màá àbá Rasulullahi sallallahu alayhi wa sallam ta'aman qat ó ní ànábì ò wá àléébù oúnjẹ rí ànábì ò tàbùkù oúnjẹ kan rí in ishtahahu akalahu tó bá wù ànábì jẹ ànábì ò jẹ wa illa tarakahu tí ó bá ti wù ànábì ànábì ò pàtì fún àpèjúwe ẹnìkan ń bẹ tí ń jẹ oúnjẹ kan níwájú èèyàn oúnjẹ yìí èèyàn ò fẹ́ràn oúnjẹ yẹn èèyàn ò ní máa tàbùkù oúnjẹ tẹ́ni ẹlẹ́ni ń jẹ tàbí kẹ̀ wọ́n gbé oúnjẹ kan síwájú èèyàn ni orú oúnjẹ wo ni ò tẹ́ wá ni ò tẹ́ ló dàbí oúnjẹ àwọn ẹlẹ́wọ̀n yìí kẹ́ wọ́n á sọ ní tí ò dáa nípa oúnjẹ yẹn kò bá súnmọ́ mọ́ tán bá gbé oúnjẹ síwájú ó tọ́ wo ni ó tọ́ wo ni tó wù ti wù sallallahu alayhi wa sallam òun ló wà bákan náà nínú súnà òun náà ni al-aqlu bi thalathati asabi' káfí ìka mẹ́ta káfí jẹun torípa nàbà muhammad sallallahu alayhi wa sallam gẹ́gbọ́ sọ nínú àdìsí káàbù ibn malik òun káàna nàbí sallallahu alayhi wa sallam yaakul bi thalathati asabi' anabiwa muhammad sallallahu alayhi wa sallam a máa jẹun bẹ́ẹ̀ náà nínú súnà oúnjẹ òun náà ni kálá ọwọ́ wa ká sì la àwo tá a fi jẹun tàbí abọ́ tá a fi jẹun níta níbi òfin ká ṣe lè tá a bá wọnú hadith anas ibn malik radiyallahu anhu wọlé anabi wa muhammad sallallahu alayhi wa sallam amarona anasluta alqasa anabi pawala ṣe pé ìgbà tá a fi jẹun ike tá a fi jẹun àbáwò tá a fi jẹun anabi ní kala ká sì gbogbo oúnjẹ tó bá wà ń bẹ ká sàájọ ká jẹ tó bá anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó pa wọn láṣẹ ó ní àtọ̀ fẹ́lẹ́ yìí ó pa àwọn aláṣẹ bẹ̀lá àkìlẹ̀ àsọ̀rẹ̀ pé káwọn tún láyìíká anagbawa ni ìnàkà ìnàkùn la tẹ̀dọ̀rọ̀ fi ayé ìlbáraka tó yẹ pé ẹ̀ẹ̀mọ́ bí tá ìlbáraka wa kò sí nínú wa ọ̀làjú ká sọ pé àjẹun àwa ń ṣe oúnjẹ kù sínú gbá ká la àbọ̀ ká la àbọ̀ owó wa eléyìí ni anagbawa Muhammad sallallahu alayhi wa sallam ọjọ́ níwọ̀n àbá tí alẹ́ mẹ́nu bá. أقول ما تسمعون أستغفر الله لي ولكم السلام عليكم ورحمة الله وبركاته